kí n sọ kankan fún ẹ nípa ọ̀rọ̀ Stargurl tó sọ Lizzy Anjorin ó máa ń ṣe nǹkan kan ó máa ń bìlì pé ọmọ bá ṣe máa ń gbìyàn mọ́ra àti Stargurl o àti dọ̀gáàsì o àti gbogbo wọn o ìwọ ló ní kí n fèsì wọn. Hmm. Lizzy ti bá parọ́ mọ́ ẹ fi gbogbo nǹkan tó mí nínú ayé ẹ nǹkan tó ń da nínú ayé ẹ fi búra wípé kò ṣòwò ló máa ń pè mí pé ah lágbájá yìí ti jáde ṣé mi ṣé mi ráyà ti máa wo blọ́gà tó ni wà lájàlá mo fọlọ́run bá búra. àìmọye ẹlòmínú ìṣòwò ń gbà lágbájá kan sọ máa ní mi ò mọ tí bá ti rí notification notification ẹ bá ti rí ẹ ti dọ̀kásì àti ti màmá mo ṣe fọ́lọ́ ìyá àbàdàn gan sí ní ìjà àrùn tí mo ti rí tọ́wọ́ náà ṣe ṣó àwọn oníyà àbàdàn long time mo lè ṣí ẹ̀ wọ́n mo lè ṣe like ó tọ́dẹ̀ ni o. officials kò lè ti gbéraga yàrá àwọn ìgbẹ́gbẹ́ tí wọ́n ṣe. òótọ́ dẹ̀ ni àlùjọ́dẹ̀ wa kí n wo ṣé o kò kí n wo nǹkan kan tẹ́nibọ̀dì ń ṣe ń bẹ̀ honestly speaking kò kí n wo ṣó ìgbà tí mo ṣe ń bá a sọ̀rọ̀ ni mo ṣe mọ̀ pé ó wo nǹkan téèyàn báyìí sọ ń bí báyìí náà ò rí. wọ́n wà lórí kọ̀ǹpútà mo ń ṣiṣẹ́ lọ́wọ́ and spend more than seven hours àyíwádà. ṣe program kan lẹ́nìí wọ́n ní ẹ gbàtí wọ́n kú ńgbà tá a wà lọ́dún ẹ Lizzy Anjorin ayé wa bàjẹ́ ni hmm. ayé wa ò dá rárá ńgbà tá a wà lọ́dún ẹ. ọ̀rọ̀ rẹ̀. ó fẹ́ po ó fẹ́ po ògo wa mọ́ yẹ̀pẹ̀ ni ńgbà tá a lọ́dún ayé wa ò dá sọ́sọ́ rárá. Hmm. Lizzy èmi kọjá àwọn tó máa sọ pé ìgbà tí wọ́n dé ọ̀dọ̀ ẹ èèyàn mẹ́rin ló ń wò wọ́n tó ti gbàgbé ni ẹ má sọ Lizzy Anjorin lóní kan ra tí mo ṣe fún ẹ amínú ju ni lọ́wọ́ dáadáa is more than one hundred thousand viewer bí one fifty or one twenty thousand viewer ni lọ́wọ́ sílẹ̀ tó wà mẹ́ẹ̀ lọ́wọ́ tọ̀ wọn celebrity mi tí mo ti ṣe ṣé òun wáyé níbẹ̀rẹ̀ ayé mi bọ̀ ni tí bá ṣe program tí bá jù ọmọ èèyàn máa ń wò ni lọ́wọ́ ìgbà tí wọ́n ń bọ̀ àyíndé wà sún àyíndé tó ń bọ̀ alájí Pasuma wọ̀ndà lọ́wọ́ fídíò clip tí mo ṣe lọ́wọ́ dáadáa lọ́wọ́ bó ṣe rinlẹ̀ mi ò tí mọ̀ ẹ́ gbà ẹ́ wú àjú ṣé mo mọ̀ ẹ́ ni sonista tó bá so ni ta ló mú ẹ sonista tó àyìnbó wá sí òní. lọ́wọ́ program mi náà ogó tó rí ló ṣe pè mí Lizzy orí pé ọ̀bọ yìí no perfect work bọ̀bọ̀ yìí ń ṣiṣẹ́ wíwà tó rí lọ́dọ̀ mi ló yẹ kó pè mí tí o bá rí wíwà ò lè pè mí wọ́n fún ẹ pè mí ìgbà tí mo dé ọ̀dọ̀ ẹ̀ gbogbo viewer yẹn já wálẹ̀ ni. ẹ jọ báwo lèèyàn ṣe fẹ́ ronú pé òun fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ báwo lèèyàn ṣe fẹ́ ronú pé prógámù kan wà ẹ mọ̀ bí yín máa ń ṣe prógámù tẹ́lẹ̀ ni àwọn ọmọ tó bá fìyà jẹ ọmọ kókó ọmọ kókó tó bá rape ọmọ kókó tó bá èmi ni máa ń ṣe prógámù pé no justice ẹ gbọ́dọ̀ fìyà jẹ obìnrin èmi yìí ni máa ń ṣe ẹ wo ẹ lọ social media dáadáa lọ wo. hello. ìwé ó yíwà lórí péjì mi yìí ti arákùnrin kan náà èmi mo gbé program yẹn kí o gba àgbáyé tó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àbúrò pé mo jọ wọn tí wọ́n ń fi ẹ́ wá bí wà mo ti ṣiṣẹ́ mi lọ ti bá ju iṣẹ́ báyìí ó máa ń spread káàkiri ni kò sọ ohun yòó kọ́ mẹ́ àti tí mo ti lè mẹ́nu lọ́rọ̀ ẹ̀ báyìí. Ah. ráìsì agolo kan sínú ráìsì sínú pọ́ọ̀tù fún yín kọ́dà òkúta agolo mẹ́jọ sí o òkúta nínú ráìsì ni ó ń pàkúta ni. orí ni bàbá yìí ti fẹ́ pa mo ń bọ̀ ìjọ. That's not correct. It's not correct ok ẹ jọ báwo ló fẹ́ ráyè ṣèdánilẹ́kọ̀ọ́ program nígbà tó máa pè mí rú àsìkò yìí Lizzy ó yìí máa pè mí ó máa pè mí dágó kan ni. imagine dágó kan òru. pé ò bá mi sọ̀rọ̀ dágó kan òru ní Nàìjíríà tàì ọ̀rọ̀ olùmbàmí sọ. Hmm ọ̀rọ̀ olóńgbò kọlọ́kọ sọ lóru yàgò kan òru ọmọ máa rojọ́ ní kàyí bí òkú tí fọmọ sáyé. <laughs> Ah, àlùjọ àlùjọ àlùjọ àlùjọ wo kìnìyẹn gbogbo blọọgì àlùjọ kì í mọ̀ tán wàá ní kí ló máa ní alájà èmi ò mọ̀ pípò yìí mi ló rán wọn tó bá yẹ kó mo parọ́ mu ẹ̀ kọ́ ló fi yà jẹ mi. ṣe gbọ́. ọmọ bá ṣe kọ́mẹ̀ntì jọrọ ni. ẹ fi kọ́mẹ̀ntì ṣe léṣe wọ́n ní kò kì í ṣe kí ni kò kì í nísinmi lórí comment section wọ́n ló máa ń ka kọ́mẹ̀ntì káàkiri ni ẹ fún jẹ lórí comment section ẹ fún jẹ dàbò ṣẹ́yìn ọmọ nàìjíríà rere ṣẹ́ ń gbọ́ ṣẹ́yìn ọmọ nàìjíríà rere ṣẹ́ ń gbọ́ ṣẹ́ ń gbọ́ oh kíní wá confusing sí mi ṣá hey ọ̀pọ̀lọpọ̀ ó ti ipò òpó is confusing o. No. ìyẹn náà ọkọ ọlọ́kọ ah, ìwọ spíkà ìlà òdòjọ́ jẹ́ kí n gbọ́bẹ̀ yẹn dáadáa ní òru níbo ni láti wà ńgbà tí gbogbo eléyìí ṣẹlẹ̀ ìyẹn láti dọ̀dọ̀ ẹ̀ níbo ló wà ńgbà tí gbogbo eléyìí ṣẹlẹ̀ níbo ló wà ṣẹ́ gbọ́. ẹjọ́ ló máa bá mi rò ẹnu òde ẹ̀rú ẹ̀rí hmm. mi ò ọlọ́run máa wò padà bí tún ń bọ̀. ẹjọ́ ti fẹ́ pa. ẹjọ́ nira yìí. Hmm, àfi bí àfi ṣe. kò wá sọ pé bó ṣe bá mi rojọ́ yẹn tílẹ̀ bá tún mọ́ kó má tún wá bá mi o. ó tún máa a tún pè tún bọ̀ ara àbí ń bọ̀ ó tún bọ̀ ara àbí ń bọ̀ ó tún bọ̀. ó wá sọ pé wọ́n rán mi sílé. yẹn ẹ ṣáìdì ẹ ẹ màá sọ bọ́rọ̀ yẹn ṣe jẹ́ ọ̀rọ̀ tó yàn yín máa kù ó sọ fún mi torí tó yùn ní kò sí aṣọ ẹ kíní kan kiri kan ṣùgbọ́n kí n gbà tó máa rojọ́ yẹn fẹ́ mi torí péjọ ti pọ̀ jù mo wá lọ gbé o sọ̀rọ̀ mo ṣe bá ẹ Rónkẹ́ Òkè ó sọ fún mi fídíò yẹn yìí wà lórí social media nígbà tẹ́mi máa rìkọ́ọ̀dù ẹ̀ mo wá lọ gbé síra ní àlùjọ ó ṣe mistake kan bẹ́ẹ̀ yẹn kíní kan ẹ tó ti pọ̀ jù àmọ́ ogun ìgbà yẹn ìwọ sọ fún mi pé ah, àwọn fífi yẹn bá yí ẹ jẹ pé kémi dì pọ́n irọ́ tí wọ́n pa mú ẹ. later oh, ló wà ní pé oníjì ah, wa kọjá dìbọ́ǹkì ó ti di pé ẹ eh, lọ máa spin shot èèyàn kan lọ máa lọ ṣọ́ọ̀bù èèyàn kan lọ ya fọ́tò ẹ lọ sí gíní kọ́ à wà ó pẹ́ dúró náà lọ́hùn kí ni gbogbo eléyìí báyọ̀ lọ́hùn ah, gbogbo program tí mi ń ṣe mi ò lè ṣe mọ́. eléyìí torí tó bá ń sọ̀rọ̀ wàá rò pé àwọn tó ń sọ̀rọ̀ fún wọn lọ́pọlọ ẹ jẹ́ ká gbọ́ wọn tó sọ. ó fẹ̀ gan ó tóbi gan beyond your imagination I hope you know that I can be showing you some documents but probably wà á ti mọ ọkọ ti sọ fún ẹ it's a big case case tí yín tún wà exceptional ju case thirteen three ti tẹ́lẹ̀ lọ. Lizzy Anjorin is a big torí nǹkan tó ti jẹ́ pé kéèsì ńlá ni wípé jẹ́ àkọrin kan fún ẹ ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn nípa do ó ti rìn nípa do big case ni ìwọ tó gbé àwọn ọmọ iléèwé jáde tẹ wá sọ pé àwọn tíṣà tó wà ń bẹ wọ́n ń rèpù wọ́n ń jí ọmọ gbé wọ́n kidnap ó wá nílé iṣẹ́ àlùjọ fm so wọ́n pé àlùjọ fm is a registered company divas is a registered company ó wá nílé iṣẹ́ méjèèjì wọ́n jọ pawọ́ pọ̀ wọ́n ń jí ọmọ gbé wọ́n ń jí ọmọ ta wàá wá sọ níta ń tọmọ fún wàá sọ ọmọ ta ti jí gbé ń bẹ̀ wàá sọ ọmọ ta ti wá nílé ìwé yẹn tí wọ́n ò rí wàá wá provide gbogbo rìsíìtì yẹn jáde fún wa ní court. ìyẹn mo sọ pé pé èèmọ̀ kan tó ń sọ fẹ́ wo nǹkan sọ yìí ó lọ lọ ó fà fà. because mo ti sọ fún yín láti ilẹ̀ pé àǹtí tí wọ́n ní mi ni mo yọ bírèkì mo gbé pọ́ọ̀nù sórí sáìtì skul àwọn àǹtí yẹn máa lẹ́rìí náà wọ́n máa lẹ́rìí nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní play. àmì ẹlẹ́rìí torí pé celebrity corner ló máa ń bẹ̀ ṣe gbogbo iṣẹ́ yẹn celebrity corner ọmọ yẹn tó yẹ pé gbogbo òwe tí ìyá àti bàbá ẹ rán nílé ìwé kì í ṣe òfò òun ò ní làákàyè láti jẹ èèyàn ọmọ yẹn ló máa ń lò mo mọ orúkọ ẹ o orúkọ ẹ wà nù voice note fi bá mi sọ̀rọ̀. voice note yẹ àwọn náà rí bí mo ṣe matric yẹ wọ́n dẹ̀ rí bí mo ṣe fìyà jẹ wọ́n dẹ̀ ń gbọ́ bó ṣe ń promise mi àwọn náà ti gbọ́ àti tó ní different school yẹn àwọn náà ti rí náà. I have kept quiet for you guys for very long time because I'm not a troublemaker. Èmi kẹ̀dẹ̀ ni máa ń believe pé kí ni mo. Lizzy má gbàgbé o, pé mi ò ń ṣọ̀wọ́n blọ́gà tẹ́jọ́ ń jà o. O pe èmi pé kèmi wá bẹ́ẹ̀ fèsì ọ̀wọ́n blọ́gà ni o. Ṣé o gbàgbé sori pé kẹ́sì yàtọ̀ síra wọn? Èmi ò ń ṣọ̀wọ́n blọ́gà tẹ́sọ pé welcome to fracas tẹ́jọ́ ń jà o. O pe èmi kèmi wá bẹ́ẹ̀ fèsì ọ̀wọ́n blọ́gà ni o. Tó bá fẹ́ parọ́, mọ̀ọ́rọ́ tó máa pa o tó máa gbà o gbogbo iṣẹ́ lè bẹ́ẹ̀ ṣe èyí tó pọ̀ ó wà lórí social media o ẹgbẹ́ ẹ̀ tí mo ó wà lórí social media o ẹ̀rí wà o. ẹ nínú ìṣubú ọmọlàkejì ẹ̀yàn mélòó mo ti gbéga tí mo fẹ́ gbéyàn ṣubú but you keep pushing me pushing me ẹ wá sọ fún mi wípé ẹ ẹ ti pè mí sílé ẹjọ́ ó ní òmò wípé Lizzy Anjorin ó pọ̀ ju ẹjọ́ lọ àtàgbàtà yìí máa fi lọ competition yẹn kéètì. màá gbọ́ o ò gbọ́ Yorùbá mi ò sọ pé o pọ̀ jẹjẹ lọ mò ń tẹ́ láti ìdífáì fún wọn agbófinró pé ah ó mà yà mí lẹ́nu o ṣé Lizzy ṣojú ẹ tó máa pè pé ṣojú ẹ tó máa pè sí station tí ò nílè yọjú who are you tíjọba máa lọ́hùn máa gbé tó máa sọ pé o ní ọ̀nà kọ́rẹ́kọ́rẹ́ kan tí wọ́n fi dájọba lóhùn who know you torí pé ojú òṣèlú ní tíátà kí ló wà ní tíátà tọ́ì wọ́n máa tọ kámẹ́rà sí yín lójú action rally short wọ́n sọ rẹ̀ di abala kí ló ń tíátà tó ń gbéga tó ń pọ́n rẹ̀ lé ọmọ tó ń wọ èlò sọ̀rọ̀ style náà iṣẹ́ òun ló wà ní tíátà nothing ọmọ tó ń ṣe tíátà ọwọ́ lọ́wọ́ àgbà òṣèré yẹn àwọn bàbá yìí wá ń dé ọ̀gá bẹ́ẹ̀ lò ọwọ́ àgbàgbàgbà yẹn nígbà tọ́wọ́ yẹn nígbà tọ́wọ́ bàbá yẹn ń ṣiṣẹ́ kò sí di star. àlùjọ pàṣẹ o. ṣé ọdún tó fi kọ́ tíátà lọ́wọ́ pa ẹ́ lọ́dún tí wọ́n ń sọ yẹn ṣé ọdún tó fi kọ́ tíátà mo ti múnú bí bèbí bọ̀bọ̀ mi sórí sórí o ti múnú bí o o ti múnú bí ọmọkùnrin yìí o àlùjọ kì í sọ̀rọ̀ báyìí o ó fún ẹ jẹ <laughs> ó fún ẹ jẹ ó gbà sí fún ẹ. how many business ló ní. instead of corona. kí ìjọba bá tọwọ́ bọ̀ kọ́ gbé jáde tó fi rówó tó fi kọ́lé tó sọ pé ọ̀gá nu ayé ẹnu ọmọ yìí ò dáa. tó bá gba three million iṣẹ́ ẹ̀ ta ni òní dówó ló padà ni. kéèsì ti jù yẹn lọ́jọ́ tẹ́ ti lọ sí Vanguard ní kéèsì ti wà setting. ṣé o mọ̀ pé mò ń ṣèwú fèsì ẹ̀gàn lọ́dọ̀ àlùdù mo tún máa ń bẹ bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo tún máa ń bẹ bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ ọ̀rọ̀ ni ẹran ìyá ni ẹran ìyá ni. because it has to do with school it has to do with government it has to do with my personality. wùwà tí ó dáa kò obey òfin ìlànà nàìjíríà even the Lagos state ẹ̀yin kan wá ní ògbésẹ̀ fún yín fún yín lówó ẹ wá ń fún ní káàdì wo lẹ́ ń fún wọ eléyìí káàdì wo lẹ́ ń fún káàdì wo lẹ́ ń fún ṣé ẹ support country ni abẹ́ ń bá lu ìjẹ́. bá yẹ wọn kọ̀lẹ́sì ẹ jẹ́ kí ló fẹ́ sọ fún wa kí ló fẹ́ sọ fún wa cherry ìdí yẹn ọmọ 1982 ó dẹ̀ proof wa òun ní more hundred million ẹ bá ń bèrè pé ṣọ́bọ̀ owó lé ni ẹ bá ń bèrè pé ṣàwò ló ṣe ẹ bá ń bèrè pé business wo ló ní ẹ bá ń bèrè pé kí ni income ẹ̀ láàrin oṣù kan hmm. ẹ bá ń bèrè lọ́wọ́ ẹ̀. ṣiṣẹ́ bí iṣẹ́ lórí wọn nìyẹn. Hmm. báwo ni báwo ni òṣèlú ṣì wà wò. mi ò fẹ́ kó máa fi àwa tá a níṣẹ́ lọ́wọ́ fi bára wa jà i've said it. iṣẹ́ wo lo ní lọ́wọ́ woman yìí ṣọ́ṣọ́ tó ní fún wa so complain yẹn dà register complain yẹn fún wa jọ fún wa ṣé limited ni ṣé cac ni ṣé enterprises ni company ni ẹ̀dá please prove it for us iṣẹ́ wo ló ní lọ́wọ́ iṣẹ́ tó ní lọ́wọ́ ń sìn yẹn jọ sọ fún mi sọ fún mi Lizzy sọ fún mi iṣẹ́ tó ní lọ́wọ́ please sọ fún wa. tó bá ní actress ni ẹ do you register the complaint of actress. tó máa fún wa ní register complaint address tẹ àbí o lẹ́tọ̀ọ́ láti máa sọ owó fún ìjọba nàìjíríà ni you people are shitting the government of nigeria ẹ̀yin lẹ́ ń bàlú ìjẹ́ náà tó bá gbẹ̀lú òyìnbó ló wà wà á kó mọ́tò jọba ikú mọ́tò jẹ tax ọmọ you pay tax wàá sọ tax mú jọba ìlú òyìnbó. and forth kìíní kan ọmọ ọdún mélòó ṣé. níbo náà ti sọ̀rọ̀ sísá yín káàtì àǹtì. ṣé dọ́tọ̀ bí ló bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́. ah mo máa ti wà bí fún three hours jẹ. tó bá ah, ah. gbẹ̀lú òyìnbó ni wàá bá àtúmọ̀tò jọ sórí ilé bẹ́ẹ̀ mi tí gọ́ọ̀mẹ̀ntì máa gbà lọ́wọ́ ẹ̀. níbo ló ti sọ̀rọ̀ yín ká. ó kí dà pé bí. ọ̀rẹ́ ẹ̀ tó ń gbójú pamọ́ jẹ́ ẹ tó ń ṣe pé o kàn ń wò ni oníwà bàjẹ́ nìyẹn náà wá èmi ò rẹ́ o màá fọwà tìyẹn náà wù sójà ẹ̀ tó ní à ẹ tó bá ní bọ́ ẹsẹ̀ lọ́wọ́ tí ò bá sá kíníkan kíníkan ó ṣèpè fúnra ẹni TNT ni mo bá yẹn o TNT alábòsí nìyẹn. wà á wọ́n